إن الحمد لله نستعينه ونستكفره ونعوذ به من شرور أنفسنا من يهد الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد ana mohamad abduhuwa rasulu asalamalehikum warmatụlọ wabarakat manwe sopi taanị supi atapeta bakana alọsbụ ha na ụwa taala ó ròyìn ara rẹ̀ nínú súra àṣúrọ́ Quran 42 aya 11 Allah subhanahu wà ta'ala ó sọ pé láìsà kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí kinní kan bí irú rẹ̀ kò sí kinní kan bíi irú àlọ́ọ̀ òun sì ni olùgbọ́ olùrí bákan náà Allah subhanahu wa ta'ala ó sọ nínú súra 16 aya 74 Allah subhanahu wa ta'ala ó sọ pé fala tadribu lillahi إن الله يعلم وأنتم لا تعلمون nítorí náà ẹ má ṣe bá Allahu wá àfijọ dájúdájú Allahu ni ó nímọ̀ sì ni ẹ N'itori nímọ̀ nítorí náà sísọ tí ìjọ Tìjàníyà sọ gbogbo nǹkan wọ̀nyí ní àti ní àwòrán ó ti fi hàn kedere pé aláìgbàgbọ́ pọ́ńbélé ni wọ́n ṣebí nítorí pé àwọn kìrìsìtẹ́nì sọ pé Allah tó wá ní àwòrán ènìyàn ni Jésù Kristi ọmọ Maria, aleyhi salam ṣebí èyí jẹ́ ìdí kan pàtàkì nínú àwọn ìdí tí Allah ò fi pé ìjọ kìrìsìtẹ́nì ní ìjọ aláìgbàgbọ́ gẹ́gẹ́ bí Allah ò ṣe fi èyí rinlẹ̀ nínú súra Al-Maida Quran 5 aya 17 ṣé ẹ ti wá rí báyìí pé tàǹdí lani kò mọ̀ ọ́ jó tàǹdí tàǹdí ó ti wá tẹ́wọ́ gbajó rẹ̀ báyìí nítorí náà àìgbàgbọ́ tí ń bẹ nínú àdìsọ́kàn ìjọ tìjáníyà ó gbópọn ju ti àwọn kìrìsìtìẹ́nì lọ lára ìgbàgbọ́ àti àdìsọ́kàn ìjọ tìjáníyà tí wọ́n ní sí ṣéhù ahamada tìjáni òun nìyí nínú ṣẹ́ríwù jàwáhìrù àtẹ̀jáde kìíní volume two ojú ewé one forty two bákan náà nínú tíàrí máa àtúntẹ̀ kìíní volume two ojú ewé four seventy eight ìjọ tìjáníyà sọ pé sheu ahamada tìjáni sọ pé wàrúhì ai روح الشيخ أحمد تجاني تمد لأقطاب ولعارفين ولأولياء من الأذل إلى الأبد ìtumọ̀ ìjọ tìjáníyà sọ pé ṣéwù ahamada tìjáni sọ pé ẹ̀mí mi ìyẹn ẹ̀mí ṣéwù ahamada tìjáni ni ó ń ṣe oore fún àwọn àkìtọ́b àwọn àáfàá àti àwọn wòlíì láti ìgbàanì àti títí láíláí bákan náà ìjọ tìjáníyà wọ́n kúkú padà sọ gbogbo ṣéhùn wọn di ọlọ́run níbo ni wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ nínú ṣẹ́ríwù jàwáhírùlì màání àtẹ̀jáde kìíní volume one ojú ewé 124 bákan náà nínú tíàrí máàhù àtúntẹ̀ kìíní volume 1 ojú ewé three ìjọ tìjá níyà sọ pé Ṣéhù Ahamada Tijani sọ pé, Wà aláyẹ̀ zúràhù, illá wàhúwà alátọ̀hárọ̀, lè ánà hádìrọta ṣeéh, hádìrọtùlọ́hì tààlá. Ìtumọ̀ Nígbàtí Ṣéhù Ahamada Tijani ń ka àwọn májẹ̀mú tí ọrọ̀ máa ìbáṣepọ̀ tí ó gbọ́dọ̀ wà láàrin ṣéhù ìjọ tìjàníyà àti mùrídì rẹ̀. ṣéhù ahamada tìjání ó ṣe é ní májẹ̀mú pé mùrídì kò gbọ́dọ̀ ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ ṣéhù rẹ̀ àyàfi kí mùrídì wà pẹ̀lú ìmọ̀ra nítorí pé ẹni bá ti wà ní ọ̀dọ̀ ṣéù rẹ̀ ó ti wà ní ọ̀dọ̀ àlọ́ọ̀ ìdájọ́ ìsìláàmù lórí èkíní àti èkejì ṣé ẹ ti gbọ́ bí àwọn ṣéù tìjàníyà ṣe sọ ara wọn di àlọ́ọ̀ fún àwọn mùrídì wọn báwo ni ó ṣe bá làákàyè mu láti sọ pé láti ìbẹ̀rẹ̀ ayé títí di òpin ayé ni orí ayé ti ń tẹ àwọn ènìyàn kan lọ́wọ́ láti ipasẹ̀ Ṣéhù Ahamada Tijani Allah ni olórí ẹ̀dá kò sì fi ìgbà kankan kó oore rẹ̀ sí ọ̀dọ̀ Ṣéhù Ahamada Tijani láti lè máa pín in fún àwọn ẹ̀dá nínú súra Ali Imran Quran 3 aya 126 Allah subhanahu wa ta'ala ó sọ pé waman nasru illa min indillahi al-azizil hakim kò sí àránṣe láti ibì kankan bí kò ṣe láti ọ̀dọ̀ Allah alágbára ọlọ́gbọ́n ṣéwù ahamada tìjáni ó tún ní kí ẹ máa wà pẹ̀lú ìmọ́ra tí ẹ bá fẹ́ lọ bẹ àwọn Ṣéèwù yín wò nítorí pé ẹni bá ti wà ní ọ̀dọ̀ Ṣéèwù rẹ̀ ó ti wà ní ọ̀dọ̀ àlọ́ọ̀ ẹ wo bí ọlọ́run ṣe ń bẹ ọlọ́run wò nínú ìjọ tìjáníyà ọlọ́run ni Ṣéèwù. ọlọ́run sì ni mùrídí lábẹ́ ìgbàgbọ́ húwà húwà ṣé ìsìláàmù ni èyí ni àbí kúfúrùn bàwà àìgbàgbọ́ tó fojú hàn kedere kò rújú rárá pé àìgbàgbọ́ tó fojú hàn kedere àìgbàgbọ́ pọ́nbélé ní gbogbo àdìsọ́kàn ìjọ tìjáníyà lára ipò tí ìjọ tìjáníyà gbé ṣéhù ahamada tìjání sí ohun tún nìyí nínú matnu jawahirul ní àtẹ̀jáde kìíní vol 1 ojú ewé 63 bákan náà nínú jawahirul ní àtúntẹ̀ kìíní vol 1 ojú ewé 30 ìjọ tìjáníyà sọ pé ṣéhù ahamada tìjáni sọ pé wàmín kàláàmìhì nùbúùdù bàṣírọ́tìhì arọ̀bàníyà وفراسته النورانية التي ظهر مقتداها في معرفة أحوال الأصحاب وفي غيرها من إظهار مدمرات وإخبار بمجيبات وعلم بأواقب الحاجات وما يترتب عليها من المصالح والآفات وغير ذلك من الأمور الواقعات ìjọ tìjáníyà sọ pé lára ọ̀rọ̀ tí ṣéhù ahamada tìjáni sọ so, òun ni pé òun ní ìríran ẹ̀mí àti ojú ìmọ́lẹ̀ èyí tí ń tọ́ka sí bí òun ṣe mọ ìṣesí àwọn ọmọ lẹ́yìn òun àti àwọn nǹkan mìíràn àwọn ìríran àti ojú náà ni òun fi ń rí àwọn nǹkan tí ẹ̀dá fi pamọ́ sínú ọkàn òun sì ń mú àwọn èrò ohun tí ó pamọ́ wá òun nímọ̀ sí ìkángun ẹ̀dá òun tún nímọ̀ sí àwọn dáadáa àti àwọn aburú pẹ̀lú àwọn nǹkan mìíràn lára ohun tí yóò máa ṣẹlẹ̀ sí ẹ̀dá bákan náà ìjọ tìjáníyà tó sọ so, wíwo àwòrán Ṣéhù Ahamada Tijani di ẹ̀sìn àti kọ́kọ́rọ́ àlùjánnà níbo ni ìjọ Tìjáníyà ti sọ bẹ́ẹ̀ ìjọ Tìjáníyà sọ bẹ́ẹ̀ nínú mọ́tínú Jawahiru Limaani àtẹ̀jáde kìíní volume one ojú ewé one thirty two bákan náà nínú jawahirul maani àtúntẹ̀ kìíní volume one ojú ewé fifty six ìjọ tìjáníyà sọ pé ṣéwù ahamada tìjáni sọ pé wà ánà máa ń rọ̀ á ní pakot bọ̀yàtùhú yẹ́dúkúlù lè jánátà bìlá wàlá ìkọ́ọ̀b. ìjọ tìjáníyà sọ pé ṣéwù ahamada tìjáni sọ pé ẹni tí ọ bá fojú kan èmi ṣéwù ahamada tìjáni lásán ìkángun ọ̀rọ̀ onítọ̀hún ni pé yóò wọ inú ọgbà ìdẹ̀ra láì ní ṣe ìṣirò iṣẹ́ láì sì iná kankan wò ìdájọ́ ìsìláàmù lórí rẹ̀ irúfẹ́ àdìsọ́kàn wọ̀nyí ó ti yọ ìjọ tìjáníyà kúrò nínú ẹ̀sìn ìsìláàmù pátápátá ìdí ni pé ìmọ̀ tí kò sí fún ẹ̀dá kan àyàfi àlọ́ọ̀ ni àkọsílẹ̀ ìjọ tìjáníyà fi ń ròyìn ṣéhù ahamada tìjáni yìí nínú súra lukman quran 31 aya 34 allah subhanahu wa ta'ala sọ pé inna allaha indahu ilmu sa'a wa yunazzilu lighayth ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير دجو دجو الله ọ̀dọ̀ rẹ̀ ní ìmọ̀ nípa àkókò òpin ayé wà ó ń sọ òjò kalẹ̀ ó mọ ohunkóhun tí ń bẹ nínú àpòlùkẹ́ ẹ̀mí kan kò sì mọ ohun tí ó máa ṣe níṣẹ́ ní ọ̀la ẹ̀mí kan kò sì mọ ilẹ̀ wo ni ó máa kú sí dájúdájú Allah ni onímọ̀ olùmọ̀ ìkọ̀kọ̀. bákan náà nínú súra annamlu Quran 27 aya 65 Allah subhanahu wa ta'ala ó sọ pé kúlá ma man fi ti wal ardi al-ghaiba illa Allah وما يشعرون أيانا يبعثون sọ pé àwọn tí ń bẹ nínú àwọn sánmà àti ilẹ̀ kò ní mọ ìkọ̀kọ̀ àfi Allah àti pé wọn kò sì lè fura mọ àsìkò tí a ò gbé wọn dìde nítorí náà gbogbo ìmọ̀ tí Shehu Ahmada Tijani sọ pé òun mọ̀ wọ̀nyí irọ́ ni òpùrọ́ sì ni pẹ̀lú síwájú sí i kò sí mùsùlùmí tí kò mọ̀ pé ànábì yìí wa sallallahu alayhi ó lóore ju ṣéhù ahamada tìjáni lọ ní gbogbo ọ̀nà ọ̀wá tẹnu ànábì yìí wa jáde rí pé bí ẹnikẹ́ni bá ti fojú gán ní òun lásán yóò wọ inú ọgbà ìdẹ̀ra láì fún Àlọ́ọ̀. subhanahu wa ta'ala nígbà tí ànẹ́bí ń bẹ láyé àwọn kan rí i wọ́n gbà á gbọ́ àwọn ni mùsùlùmí àwọn míì sì rí wọn kò gbà á gbọ́ àwọn sì ní kèfèrí kò sì sí àdéhùn kan láàrin àlọ́ọ̀ àti àwọn kèfèrí wọ̀nyí tayọ inú iná àmọ́ṣá kò sí ìdí pàtàkì kan níbi àdìsọ́kàn wo ṣéèwù wàlùjẹ́ náà tayọ sísọ ṣéèwù dòòṣà ṣe bí àdìsọ́kàn wo ṣéèwù wàlùjẹ́ náà ló bí gbígbé àwòrán ṣéèwù kọ́ra kiri ìgboro. gẹ́gẹ́ bí àwọn kìrìsìtẹ́nì náà ṣe ń gbé àwòrán ayédèrú Ìsá ọmọ Mariam kọ́ra kiri ìgboro nítorí náà wíwo àwòrán Ṣéhù Ahamada ní kò lè já sí ọgbà ìdẹ̀ra àmọ́ ìbọ̀rìṣà pọ́ńbélé ni àdìsọ́kàn wo Ṣéhù wàlùjọ́ náà bí mùsùlùmí kò bá kúkú bá ànẹ́bí wa láyé sallallahu alayhi wa sallam yóò wà lìjánà lọ́rùn tí ó bá kú sínú ẹ̀sìn ìsìláàmù tí kò sì mẹ́bọ mẹ́sìn bíi tìjọ tìjáníyà èèwọ̀ tìjáníyà ṣéhù ahamada tìjání ó ṣe é ní èèwọ̀ fún ẹnikẹ́ni láti lòdì sí ìlànà tìjàníyà gẹ́gẹ́ bí àṣírí ìkà nínú mátínú jàwáhìrùlì màání àtẹ̀jáde kìíní volume 1 ojú ewé 133 ó tún wà nínú jàwáhìrùlì màání àtúntẹ̀ kìíní volume 1 ojú ewé 56 ìjọ tìjáníyà sọ pé ṣéhù ahamada tìjáni sọ pé ìṣàrìtìn anla yesdura minihum sabun wala bugdun wala adawa wabidawami mahabbati sheikh bila inqita'in إلى الممات وكذلك مداومة الورد إلى الممات ó tún tẹ̀síwájú ó ní iná sẹ́yìdàlẹ̀ wùjúùdì sallallahu alayhi wa sallam dọ́mọ̀nà lánàá annàmọ̀ sábànà wàdáàmà àlàázáàlìkà wàlàmùyẹ́tù láyẹ̀mùtù ilá kàfírọ̀ ìtumọ̀ nígbà tí ṣéhù ahamada tijani sọ nípa àjùlọ ọlá tí ń bẹ fún àwọn mùrídì rẹ̀ tán ni ọba sọ pé pẹ̀lú májẹ̀mú pé wọn kò gbọ́dọ̀ bú wa wọn kò gbọ́dọ̀ ní ìkórìíra wa lọ́kàn wọn kò sì gbọ́dọ̀ bá wa ṣọ̀tá. ṣéwù ahamada tìjání ó tún mú májẹ̀mú mìíràn wá ọ sọ pé mùrídí gbọdọ̀ nífẹ̀ẹ́ ṣéwù títí di ọjọ́ ikú bákan náà ọ gbọ́dọ̀ ṣe wírìdì tìjàníyà títí di ọjọ́ ikú ṣéwù ahamada tìjání ó tún fi kún un pé ànẹ́bì ti fi dá òun lójú pé ẹni tí ó bá bú wa tí ó sì dùn ní mọ́ ṣíṣe bẹ́ẹ̀ láì ronúpìwàdà kò ní í kú àyàfi kí ó ti di kèfèrí aláìgbàgbọ́. bákan náà nínú sẹ́ríwù jàwáhìrù lè máa ní àtẹ̀jáde kìíní volume one ojú ewé 224 àti nínú tí a rí máàhù àtúntẹ̀ kìíní volume 1 ojú ewé 378 ìjọ tìjáníyà sọ pé ṣéhù ahamada tìjáni sọ pé mọ̀ntàràkà wúrìdàn min àwòrán àdèlè màṣáyìí لأجل الدخول في طريقنا أمنه الله تعالى في الدنيا والآخرة وأما من دخل زمرتنا وتأخر عنها تحل به المصائب دنيا وأخرى ولا يعود أبداً ìjọ tìjáníyà sọ pé ṣéhù ahamada tìjáni sọ pé ẹni tí ó bá pa wúrìdí kan tì lára wúrìdí àwọn ṣéhù nítorí kí ó lè wà nínú tọ̀ríkọ̀ wa Allah yóò fún onítọ̀hún ní ìfọ̀kànbalẹ̀ ní ayé àti ní ọ̀run àmọ́ ẹni tí ó bá wọ ìjọ tọ̀ríkọ̀ tìjáníyà wa tán tí ó bá wá fàsẹ́yìn níbẹ̀ àwọn àdánwò ayé àti àdánwò ọ̀run ni yóò jẹ́ tirẹ̀ kò sì ní bọ́ kúrò nínú àdánwò náà títí láíláí ìdájọ́ ìsìláàmù lórí rẹ̀ bí èṣù ṣe ń kó ẹ̀rù sínú ọkàn àwọn ènìyàn kan tí wọ́n fi bẹ̀rẹ̀ sí í bọ èṣù tí wọ́n sì sọra wọn di eléṣù lábúlé bẹ́ẹ̀ náà ni Ṣéhù Ahamada Tijani ṣe ń kó ẹ̀rù sínú ọkàn àwọn mùrídì rẹ̀ àmọ́ṣá lára iṣẹ́ ẹ̀ ni gbígbógun ti ẹnikẹ́ni tí ọba sọra rẹ̀ di asòòkùnsẹ́sìn bíi ti ṣéhù ahamada tìjáni yìí ẹni tí ó bá sì kùnà láti gbogbo ti tọ̀rí ikọ̀ tìjáníyà onítọ̀hún ti yọra rẹ̀ sílẹ̀ kúrò láàrin àwa mùsùlùmí ẹ̀rí ọ̀rọ̀ nìyí láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam an abdullahi bin mas'ud radiyallahu anhu أن رسول الله صلى الله عليه وسلم قال ما من نبي بعثه الله في أمة قبلي إلا كان له من أمته أواريون وأصحاب يأخذون بسنته ويقتدون بأمره ثم إنها تخلق من بعدهم خلوق يقولون ما لا يفعلون ويفعلون ما لا يؤمرون فمن جاهدهم بيده فهو مؤمن ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم bẹ̀kọ́lìbìhì fàhúwà mọ́mìnù wọ̀lẹ́ ìsàwárọ̀ àzáàlìkà mínàlì ìmán hábàtò kọ́rìdàn láti ọ̀dọ̀ abdullahi ọmọ mas'ud rọ̀díyàlọ́hù ánìhù dájúdájú òjíṣẹ́ àlọ́hù sọ́lọ́lọ́hù àlẹ́ ìwọ̀sálàm ó sọ pé Allah kò gbé ànẹ́bì kan dìde rí fún ìjọ kan ṣáájú mi àyàfi kí ànẹ́bì náà ní àwọn olùtẹ̀lé àti ọmọlẹ́yìn nínú ìjọ rẹ̀ àwọn ọmọlẹ́yìn náà ni wọn yóò máa lo ìlànà rẹ̀ wọn yóò sì máa tẹ̀lé àṣẹ rẹ̀ lẹ́yìn náà àwọn ìran kan yóò máa wáyé lẹ́yìn wọn ní àwọn tí wọn yóò máa sọ ohun tí wọn kò lè ṣe wọn yóò sì máa ṣe ohun tí wọn kò pa wọ́n láṣẹ rẹ̀ nínú àlùkùránì alápọ̀nlé tàbí nínú àdíìsì tó fẹsẹ̀ rinlẹ̀ dé ọ̀dọ̀ ànábì nítorí náà ẹnikẹ́ni tí ó bá fi ọwọ́ rẹ̀ jà wọ́n lógun onígbàgbọ́ òdodo ni ẹnikẹ́ni tí ó bá fi ahọ́n rẹ̀ jà wọ́n lógun onígbàgbọ́ òdodo ni ẹnikẹ́ni tí ó bá fi ọkàn rẹ̀ jà wọ́n lógun onígbàgbọ́ òdodo ni kò tún sí bíntín ìgbàgbọ́ kan mọ́ lẹ́yìn ìyẹn Muslim ló gbà wá hadith eighty stroke nítorí náà ẹni àbátà táfira tùpà tí ó sọra rẹ̀ di àjítanáwò lọ́gànjọ́ òru ní ṣéhù ahamada tìjáni àti àwọn ṣéhù wọn yòókù fún ìdí èyí ọwọ́ tọ̀ríkọ̀ tìjáníyà tí ó gbà fi ọwọ́ náà sílẹ̀ láti àsìkò yìí lọ ṣíṣe bẹ́ẹ̀ nìkan ni ọ̀nà àbáyọ níbi ìyà ọ̀run tí yóò kò lé ìjọ tìjáníyà lórí kòkòrò ẹ̀fọ́ ni tìjáníyà yorùbá bọ̀ wọ́n ní kòkòrò tí ń jẹ̀fọ́ lára ẹ̀fọ́ ló wà èyí ni ipò tí ìjọ tìjáníyà wà sí ìjọ islam pẹ̀lú àwọn àlàyé tí mo ti mú wá nípa ìjọ tìjáníyà àsìkò tó báyìí láti sọ àwọn ọṣẹ́ ńláńlá àti aburú tó dé ògóńgó tí tọ̀ríkọ̀ tìjáníyà fi ṣe Islam àti àwa mùsùlùmí ní àpapọ̀. aburú ńlá kìíní tí tọ̀ríkọ̀ tìjáníyà fi ṣe Islam àwa mùsùlùmí tọ̀ríkọ̀ tìjáníyà pa irọ́ mọ́ Allah subhanahu wa ta'ala wọ́n sì sọ Allah di àwòrán gbogbo ẹ̀dá rẹ̀ àníṣẹ́ tọ̀ríkọ̀ tìjáníyà kò ṣe ìyàtọ̀ láàrin aṣẹ̀dá àti ẹ̀dá èyí sì ni ìgbàgbọ́ tọ̀ríkọ̀ tìjáníyà ní abẹ́ wahadatul wujud ìgbàgbọ́ húwà húwà. aburú ńlá kejì tí tìjá tìjáníyà fi ṣe ìsìláàmù àwa mùsùlùmí. tìjá tìjáníyà pa irọ́ mọ́ ànábì wa sallallahu alayhi nípa sísọ ànábì di asùnmákù táfẹ́fẹ́ ṣiṣẹ́ gbèrò wá. ìgbàgbọ́ burúkú yìí ni fi sọ ànábì wa di òkú tí ń rìn kiri ayé aburú ńlá kẹta tí tọ̀ríkọ̀ tìjáníyà fi ṣe ìsìláàmù àwa mùsùlùmí tọ̀ríkọ̀ tìjáníyà fi orígun ìsìláàmù márààrún ṣe bojúbojú wọ́n sì fi àwọn ìgbàgbọ́ tọ̀ríkọ̀ tìjáníyà pààrọ̀ orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà ti Islam aburú ńlá kẹrin tí tọ̀ríkọ̀ tìjáníyà fi ṣe Islam àwa mùsùlùmí tọ̀ríkọ̀ tìjáníyà fi àwọn nǹkan kíkà ojoojúmọ́ tiwọn tí wọ́n ń pè ní wúrìdí tàbí wàvífà wọ́n fi pààrọ̀ àwọn nǹkan kíkà tí ànábì wa fi sílẹ̀ fún wa sallallahu alayhi wa sallam ìyẹn àwọn azkar àti àwọn àdúà tó tọ́súnà tọ̀ríkọ̀ tìjáníyà rí èyí ṣe nípasẹ̀ bí ìjọ tìjáníyà ṣe bu àwọn àjùlọ ọlá irọ́ fún àwọn wúrìdì wọn lórí àwọn èyí tí ànábì fún ìjọ rẹ̀ sallallahu alayhi wa sallam. aburú ńlá karùn-ún tí tọ̀ríkọ̀ tìjáníyà fi ṣe ìsìláàmù àwa mùsùlùmí tọ̀ríkọ̀ tìjáníyà sọ àwọn aṣíwájú wọn di òrìṣà àkúnlẹ̀bọ lẹ́yìn Allah subhanahu wa ta'ala èyí ló sì bí bí ìjọ tìjáníyà ṣe di ẹni tí ó sọ sàárè àwọn aṣíwájú wọn di ilé ìjọsìn káàkiri ayé. aburú ńlá kẹfà tí tọ̀ríkọ̀ tìjáníyà fi ṣe ìsìláàmù àwa mùsùlùmí. tọ̀ríkọ̀ tìjáníyà ń pe ara wọn ní mùsùlùmí ẹlẹ́sìn islam dípò tí wọ́n máa pe ara wọn ní tìjànìyún ẹlẹ́sìn tìjáníyà jìbìtì yìí ló sì mú kí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ ṣe ìsìláàmù àmọ́ tí wọn kò mọ̀ pé ẹlẹ́sìn jìbìtì ní ìjọ tìjáníyà kó sí inú páńpẹ́ ìṣìnà àti òfò ẹ̀sìn tìjáníyà nílé lóko àbájáde aburú ńlá mẹ́fẹ̀ẹ̀fà tí tọ̀ríkọ̀ tìjáníyà fi ṣe ìsìláàmù àwa mùsùlùmí òun ni pé ìjọ tìjáníyà fi tọ̀ríkọ̀ tìjáníyà sọ àwọn mùsùlùmí kan di ọ̀ṣẹbọ aláìgbàgbọ́ mùnáfìkì àti oníbídíà nítorí náà ọ̀tọ̀ ni ẹ̀sìn islam ọ̀tọ̀ sì ni ẹ̀sìn tìjáníyà àwọn ìyàtọ̀ tí ń bẹ láàrin àwa mùsùlùmí àti àwọn mùrídì tìjáníyà ọlọ́run àwa mùsùlùmí ni àlọ́ọ̀hù ọ̀kan ṣoṣo ni àmọ́ ọlọ́run àwọn tìjáníyà ni ṣéhù ahamada tìjání mùsùlùmí ni ẹlẹ́sìn islam àmọ́ tìjàníyùn ni ẹlẹ́sìn tìjáníyà ọ̀rọ̀ ọlọ́run ti àwa mùsùlùmí ni alukur'an alápọ̀nlé ọ̀rọ̀ ànábì tàwa mùsùlùmí sì ni hadith tó fẹsẹ̀ rinlẹ̀ tó dára àmọ́ ọ̀rọ̀ ọlọ́run ti àwọn ìjọ tìjáníyà ni yàwáhírùlì màání wàbùlùgùlì àmání ọ̀rọ̀ ànẹ́bì tàwọn tìjànìyún òun sì ni kìtàbù rìmá hisbi rahim alanuhur hisbi rajim kàábà mímọ́ àti mọ́sálásí ni ilé ìjọsìn tàwa mùsùlùmí àmọ́ sàréè àwọn ṣéèwù àti záwíyà ni ilé ìjọsìn tàwọn tìjàníyà alukur'ani alápọ̀nlé àti àwọn àzìkáàrù tí hadithi wọn fẹsẹ̀ rinlẹ̀ tí ó sì dára dé ọ̀dọ̀ ànábì wa ni wírìdì àwa mùsùlùmí àmọ́ sọ̀látù lè fàájì yáò hárátù lè kàmẹ́ẹ̀lì hizbu saifi صلاة تنجينا دلائل الخيرات àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wírìdì ti àwọn ìjọ tìjáníyà ìkàf nínú mọ́sálásí ni tàwa mùsùlùmí àmọ́ khaliwa nínú yàrá ni tàwọn tìjáníyà lílo ọmọ níka ọwọ́ ọ̀tún tó ṣíṣe òǹkà zikiri tó tọ́ súnà ní tàwa mùsùlùmí àmọ́ lílo tẹ̀sùnbáà fún ṣíṣe wírìdì àdádálẹ̀ ní tàwọn tìgáníyà àgbọ́yé àwọn sọ̀háábà rọ̀díyà lọ́wù ánihùn ní ìlànà àwa mùsùlùmí fún àgbọ́yé àlùkùránì àti hadith ànábì sallallahu alayhi wa sallam àmọ́ ìròrí ni ìlànà àwọn tìjáníyà fún àṣìlò àlòkùránì àti hadisi ànábì nígbàkígbà tí ìjọ tìjáníyà bá fẹ́ lu àwọn mùsùlùmí ní jìbìtì ẹ̀sìn wọn òmìnira wà fún mùsùlùmí láti yapa àáfàá rẹ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn nígbàkigbà tí àáfàá rẹ̀ bá ṣèèsì pé síbi ìyapa àṣẹ Allahu àti òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam. àmọ́ ipò tí òkú wà sí ẹni tí ń wẹ̀ ni mùrídí wà ní ọ̀dọ̀ ṣéwù rẹ̀ ó sì ti wà nínú ìgbèkùn mùrídì si gbọdọ tẹ̀lé ṣéwù rẹ̀ ní gbogbo ìgbà tí ṣéwù rẹ̀ bá pè é síbi ìyapa àṣẹ àlọ́ọ̀ àti òjíṣẹ́ rẹ̀ sọ́lọ̀lọ́hù àléhì wọ̀sálàm. àlọ́ọ̀ nìkan ṣoṣo ni mùsùlùmí máa ń ké pè gbangba nínú àdúrà rẹ̀. àmọ́ ṣéwù àti àwọn àlìjànú ràùháníyà ni mùrídí gbọ́dọ̀ máa képè nítorí pé ṣéwù ló mọ ọlọ́run wọn ìyẹn ṣéwù ahamada tìjáni ṣéwù sì ni mùrídí mọ̀ mùrídí kò dá ọlọ́run mọ̀ ọdún ìtúnu àwẹ̀ àti ọdún iléyá nìkan ni ọdún àwa mùsùlùmí àmọ́ mọ́lídì ànábì àti mọ́lídì àwọn ṣéhù ni ọdún àwọn mùrídì tìjáníyà mùsùlùmí kìí kúnlẹ̀ kí àwọn àáfàá mùsùlùmí mùsùlùmí kìí tẹ̀ kí àwọn àáfàá mùsùlùmí nítorí pé Allahu nìkan ṣoṣo ni mùsùlùmí ń tẹ̀ fún ló sì ń forí kanlẹ̀ fún àmọ́ òrìṣà tí wọ́n gbọ́dọ̀ tẹ̀ kí tí wọ́n gbọ́dọ̀ kúnlẹ̀ kí ni àwọn ṣéhù ní ọ̀dọ̀ àwọn mùrídìí wọn. òǹkà ìyàwó mùsùlùmí kò gbọ́dọ̀ tayọ mẹ́rin lábẹ́ àṣẹ rẹ̀ àmọ́ iyekíye ni ṣéhù àti mùrídí lè fi ṣaya. mùsùlùmí gbọ́dọ̀ kí ìrun wákàtí márààrún lójoojúmọ́ ó sì gbọ́dọ̀ gba àwẹ̀ Ramadan ní àsìkò rẹ̀ àmọ́ tí ó bá wù mùrídì ni láti ṣe bẹ́ẹ̀ bírìdì láàzìmí òwúrọ̀ àti láàzìmí ìrọ̀lẹ́ ni dandan fún mùrídì kò sí awo ṣíṣe àti ìmùlẹ̀ nínú Islam àmọ́ awo àti ìmùlẹ̀ lábẹ́ ọwọ́ wírìdì gbígbà ni tọ̀ríkọ Tìjàníyà nítorí náà ọ̀tọ̀ ní Islam ọ̀tọ̀ sì ni Tìjàníyà àti pé ní àná ni alákòóbá kì í sálámà ní òdí òní alákòóbá ti ń sálámà ní ìjọ Tìjàníyà ìdájọ́ Islam lórí tọ̀ríkọ Tìjàníyà àbálọ àbábọ̀ ọ̀rọ̀ ni pé ìjọ tìjáníyà jẹ́ àdìsọ́kàn òdì tí ń ba ẹ̀sìn jẹ́ mọ́ mùsùlùmí lọ́wọ́ ní àgbékalẹ̀ ọ̀rọ̀ mìíràn bídíà kan nínú bídíà ṣe ìtọ́ọ́nì ni tọ̀ríkọ̀ tìjáníyà nítorí náà mùrídì tìjáníyà gbọ́dọ̀ tún ìsìláàmù gbà lẹ́yìn tí ó bá ti yọwọ́ yọsẹ̀ kúrò pátápátá nínú tọ̀ríkọ̀ tìjáníyà. ọ̀rọ̀ yàn ni fún mùsùlùmí láti dẹ́yẹ sí èyíkéyìí mùrídìí tìjáníyà tí ó bá kùnà láti pa tọ̀ríkọ̀ tìjáníyà tì pátápátá lẹ́yìn tí irọ́ tìjáníyà ti fojú hàn sí kedere. kò sì lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí láti kírun lẹ́yìn mùrídì tìjáníyà bí ó tilẹ̀ wù kí ó rí mùsùlùmí kò sì gbọ́dọ̀ kírun nínú záwíyà wọn tàbí èyíkéyìí mọ́sálásí tí wọ́n bá mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ fún tọ̀rí ikọ̀ tìjáníyà bí ọ̀rọ̀ mọ́sálásí tí wọ́n fi lọ́lẹ̀ fún tọ̀rí ikọ̀ tìjáníyà yóò ṣe wà nìyẹn títí di ìgbà tí Allah bá tó gbé súnà ànábì dìde níbẹ̀ tí ó sì paná bídíà ṣèyítọ́ọ̀nì tìjáníyà dandan ni kí mùsùlùmí gbógun ti bídíà ṣèyítọ́ọ̀nì tọ̀ríkọ̀ tìjáníyà ẹnikẹ́ni tí ó bá sì kùnà láti ṣe bẹ́ẹ̀ ó ti sọra rẹ̀ di ṣọ̀bẹ́ṣẹ̀lú mùsùlùmí ìkéde pàtàkì a kì í rólé sátá kan ká fi apá kejì sílẹ̀ kì í ṣe ìjọ tìjáníyà nìkan ni kòkòrò ẹ̀fọ́ àwọn kòkòrò ẹ̀fọ́ pọ̀ lóríṣiríṣi nítorí náà ẹ máa retí àròjàre ahamadiya làròjẹ̀bi rẹ̀ bákan náà ọ̀rọ̀ ń pọ̀ lórí tọ̀rí kọkọ̀ọ̀dìríyà mo wulẹ̀ ní àwọn ìwé kíkà tí mo ti ṣe lórí àwọn ìjọ asòòkùnṣẹ́sìn wọ̀nyẹn. bákan náà díìsì àṣírí sọ̀láátìlì fàátì ó ti wà níta ní ọ̀tún. èmi kò sì ní gbàgbé láti fi tó yín létí pé ìwé tí mo kọ lórí ìjọ tìjáníyà àti Ahmadiyya ó ní àwọn ẹ̀dà lẹ́tà kan nínú rẹ̀ àwọn lẹ́tà náà ni mo kọ ránṣẹ́ sí àwọn ṣéèwù tìjáníyà èmi kò ní bùkátà sí dídá orúkọ wọn báyìí àmọ́ àwọn gbajúgbajà ṣéèwù tìjáníyà ni wọ́n mo fi lẹ́tà náà pè wọ́n fún ìfọ̀rọ̀wérọ̀ ni àmọ́ nítorí pé wọ́n mọ̀ àwọn ṣéhù tìjáníyà mọ̀ nínú ẹ̀mí ara wọn pé kò sí ẹ̀rí kankan láti inú àlùkùránì alápọ̀nlé tàbí láti inú hadithi ànábì sallallahu alayhi wa sallam tí ó lè gbè wọ́n lẹ́sẹ̀ lórí odù irọ́ tìjáníyà ni àwọn ṣéwù náà fi forí pamọ́ wọ́n sì ságọ sí ẹ̀yìn abẹ́rẹ́ yàtọ̀ sí pé láti ọdún 1989 ni mo ti máa ń sọ nípa ìṣìnà àti aburú tọ̀ríkọ̀ tìjáníyà níbikíbi àwọn ṣéwù tìjáníyà wọn kò tó ẹni tí ó rí nǹkan kan fọ̀ lésì títí di àsìkò yìí bí kò ṣe àwọn ìtàn ẹ̀tàn àwọn ìtàn bíi iṣu èṣù ló dáyán kàkà kí wọ́n tẹ́tí gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ òdodo nípa ìṣìnà àti aburú tọ̀ríkọ̀ tìjáníyà ìfẹ́ inú agídí ọkàn àti àbòsí tí ń bẹ nínú ìgbàgbọ́ wọn kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn ronúpìwàdà àmọ́ṣá akúkú ti ń rí àwọn tí Allah subhanahu wa ta'ala kọ oríire mọ́ tí wọ́n ti ronúpìwàdà pátápátá tí wọ́n sì ti di mùsùlùmí onísúnà alihamdulilayi síwájú sí èmi kò yọ̀ǹda fún ẹnikẹ́ni láti ṣe ẹ̀dà èyíkéyìí àwọn iṣẹ́ wọ̀nyí gbèsè ọ̀run ni fún ẹni tí ó bá kọ etí ikún sí ìkìlọ̀ yìí nítorí náà ran òdodo ọ̀rọ̀ wọ̀nyí lọ́wọ́ ó kéré parí pẹ̀lú ríra ojúlówó iṣẹ́ wọ̀nyí láti ọwọ́ òǹsọ̀rọ̀ tàbí alágbàtà rẹ̀ níbikíbi. Bákan náà, fún ẹ̀kọ́ ẹ̀sìn, ìbéèrè àti ìfọ̀rọ̀wérọ̀ ẹ sí wa ní ìlú Ìbàdàn ní Taalim Central Mosque ayékalẹ̀ bus stop Ìbàdàn. ní gbogbo ọjọ́ àlàádì ọjọ́ sunday láàrin aago mẹ́jọ àárọ̀ sí aago mẹ́wàá àárọ̀ ìyẹn ìjókòó ti àwọn ọkùnrin láàrin aago mẹ́wàá àárọ̀ sí aago méjìlá ọ̀sán ìyẹn ìjókòó àwọn obìnrin nọ́mbà mi nìyí etisalat zero eight zero ninety nine thirty seven zero one zero nine flow zero eight zero seventy six eleven forty eight ninety six. mo dúpẹ́ mo dúpẹ́ mo tọ́pẹ́ dá fáláwù tó ṣe ní mùsùlùmí àpadà sáàbùrúwò níkàmí àpadà sáà ìtaní tìjáníyà mo dúpẹ́ mo dúpẹ́ mo tọ́pẹ́ dá fáláhù tó ṣe ní ní mùsùlùmí àpadà sáàbùrúwò níkàmí àpadà sáà ìtaní tìjáníyà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka وأتوب إليك